atọrọ àlékún ìkẹ́ àti ìdẹ̀kùn aṣíwájú wa ọ̀gá wa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam kọlọ́n kó bá ní ṣe àlékún ìyọ́nú rẹ̀ fún àwọn sọ̀hábí ànábì àti gbogbo mòmìnì tó dúró ti ẹ̀sìn ọlọ́run bó ti tó àti bó ti yẹ abẹ́lọ́run kí ìyọ́nú ọlọ́run ọba náà kó kárí àwa náà ìlàkìyá mi sáà nínú àdísá ń kà náà ni alhadisu sáásá àṣàrọ̀ hadisu ẹlẹ́ẹ̀kọkàndínlógún èyí tí abúlé abbas abdullahi bin abbas radiyallahu ta'ala anhuma kan gbà wá sọ wípé a máa kà nínú tafsiru alimam ibn rajab alhambali fi kitabihi jami'u wal ulumi wal hikam. قال مؤلف رحمه الله فقال صلى الله عليه وسلم احفظ الله تجده تجاهك قال وفي رواية احفظ الله تجده أمامك sọ ọlọ́run ọba ọ̀rí ọlọ́run ọba ní aládùúgbòtì rẹ̀ nínú ẹgbà wá míì ànábì sallallahu alaihi wasallam ní sọ ọlọ́run ọba ọ̀ rí ọlọ́run ọba ní iwájú rẹ̀ qala al-mu'allif ma'nahu anna man hafiza hudud Allahi wa ra'a huquqahu wajada Allaha ma'ahu fi kulli ahwali ẹnikẹ́ni tó bá ṣọ́ ààlà ọlọ́run tó sì ṣọ́ ìwọ̀ ọlọ́run àti sọ wípé ìsàgìlá bó lẹ́tí ní ń wa tìbí fáwà là ń ṣọ́ ọlọ́run ṣùgbọ́n nígbà tó lọ́nà sọ wípé ní فإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني ọlọ́run ní kí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam kò sọ fún wa wípé báwọn ẹrú ọlọ́run ọlọ́run ní kò sọ fún wa pé òun tó sì béèrè lọ́wọ́ náà ní pé ní falyastajibu li wa liyu'minu bi ká kọ́kọ́ dáhùn ìpè ọlọ́run ọba náà ká sì gba ọlọ́run ọba ká gbàfà fún ká ní ìmánì pẹ̀lú rẹ̀ òun náà ní tí àdéhùn ní pé ẹnikẹ́ni tó bá sọ ààlà ọlọ́run tó sì mójútó ìwọ ọlọ́run ọba bó ti tọ́ àti bó ti yẹ òun náà máa rí ọlọ́run ọba ní gbogbo ìṣesí rẹ̀ haifu tàwájà gbogbo bí tó àwọn olùkọjú sí yàtọ̀ òṣòro wọ̀yà ìṣòro wọ̀yà àpàlò ọlọ́run bọ́ rọ kiri ká ọlọ́run bọ́ máa kún lọ́wọ́ ọlọ́run ọba yóò máa sọ wá yòówà fẹ́kọ̀ kódà ọlọ́run bọ́ máa fi ṣepò ń jẹ àánú rẹ̀ ọlọ́run bá sọ náà lùkọ́ ní ìpè ní inna Allaha ma'a alladhina àyà 128 sọ ni dájúdájú ọlọ́run ọba ń bẹ pẹ̀lú àwọn tí wọ́n ń bẹ̀rù ọlọ́run ọba àti àwọn tí wọ́n máa ń ṣe dáadáa àpáàdé sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà wípé mùmìnì ìtẹ̀mí wa ìgbésí ayé wa ìbáàdà ni ìbáàdà yìí pé méjì ìfẹ́pẹ́ láàrin àwa àtọlọ́run ọba èyí ni pé gbogbo ń ní ká ṣe láàrin àtọ́lọ́run ká ṣe nítorí kájìnà sí kájìnà sí òun ni inna Allah máa alladhina taqaw ẹni tó bẹ̀rù ọlọ́run ọba walladhina hum muhsinun àwọn yìí àwọn táyì tó ń ṣe dáadáa wọ́n ń ṣe dáadáa yọ̀sìn láàrin àwọn àtọ́lọ́run kódà wọ́n tún máa ń ṣe dáadáa sí àwọn ẹ̀dá ọmọ ẹgbẹ́ wọn so ìṣàánú níbẹ̀ ó túmọ̀ sí méjèèjì akwai annabi sallallahu alaihi wasallam ba ki malaika bi fa ni akhbirni an al ihsan qal al ihsan an ta'budu Allah ka annaka tarahu katilon nígbà tá an bá rí Ọlọ́run ọba báyìí ihsanu fa in lam takun tarahu fa innahu yarak fi o ba Ọlọ́run Ọlọ́run ọba ń rí wa bákan náà ihsanu ọmọ ìdí ènìyàn so òun náà ni oríṣiríṣi ayé àwọn náà wá lórí eléyìí so a rí i pé ọlọ́run ní pé inna Allah ma'al na ma'al ladhina taqaw na ladhina hum muhsinun a rí màáyà màáyà ìdúró tí ọlọ́run ọba àwọn onímọ̀ wọ́n sọ̀rọ̀ tó pọ̀ lórí lórí rẹ̀ wọ́n sì pín sí méjì màáyà kan bẹ pé ní màáyà ká ni ọ̀kan pé ní màáyà tó àmà ìdúró tí ọlọ́run ọba. méjì nǹkan ẹ pé ní káàsọ̀ ní fáwọn ẹni rẹ̀ nìkan nìyẹn wà fún ẹ̀rí ti àmà yìí ni pé kò sí gẹ́gẹ́ bí tí wọ́n máa ń sọ pé ní má mi wá rákọ́tí tẹ́kọ́ pé lẹ́yà alámùhà ewé kan ò ní bọ́ọ̀lì àti kọ́lọ́wọ́n bá mọ̀ kọ̀tọ́ ọlọ́wọ́n bá súnmọ́ ẹnìkan kan wa àti mòmìnì àtẹ̀ǹtẹ̀ ti mòmìnì ọlọ́wọ́n bá àhápọ̀ bínà bí ẹlmì ọlọ́wọ́n bá rọ kiri ká pẹ̀lú mọ́ ọlọ́wọ́n bá màáyà àmàlì àwọn màáyà ká sọ ò ní tọ́lọ́wọ́n bá dákọ̀ nù ìgbà tọ́lọ́wọ́n bá ń bá ànábì Musa sọ̀rọ̀ àti ànábì Haruna alayhi salatu wa salam àwọn sọ fún wa pé ní láta ọ̀fà inna ní máa kuma asma'u wa ara ìrìn ànábì Musa alayhi salatu wa salam àti Harun ọmọ ayá rẹ̀ ẹ bẹ̀rù ìyẹn táwọn ọ̀lẹ́ má bójú wẹ̀yìn innani ma'akuma mo wà pẹ̀lú yín asma bàtẹ́ tó sọ mo ti gbọ́ wà á rọ̀ mo ti rí yín màá ń yẹ ká sọ̀nù lẹ́yìn wà ní sọ́ọ̀tù kọ́ ha àyà forty six faqulu Musa nígbà tí Musa tó ń lọ ọlọ́run ní pé kí ó jáde kó ní ní sọ́rọ̀ nígbà tí fèrè àwọn náà ní sọ́fẹ́ lépa bá ẹ̀rí pé wọ́n ń lọ fìràwọn àtàwọn ọmọ ogun ẹ̀ náà ń tẹ̀lé wọn lẹ́yìn títí wọn fi dé odò gbọ́ àwọn dé odò àwọn tí wọ́n wà pẹ̀lú musa ní pé káì lónìí kò sí nǹkan kan mọ́ so àwọn fìràwọn àti wọn ti ká wọn mọ́ òtún tó yẹ pé ní kálá iná máa yẹ rọ́bì sáyà àìsí àkòrí bẹ́ẹ̀ ọlọ́run ọba tó rán mi ní sẹ́ńdẹ̀ pẹ̀lú mi ọlọ́run yóò lánàá ọlọ́run ó lánàá èyí ń sọ́tò ṣọ́ọ̀rọ̀ àyà sixty two wàfi kọ́ọ̀lì nàbí sallallahu alaihi wasallam àní sallallahu alaihi wasallam ń sọ fún abakar siddiq radiyallahu ta'ala anhu nígbà tí wọ́n wà ní gáàrò ṣẹ̀rọ̀ nígbà tí wọ́n ń ṣe hijira ẹni tó hijira ní sallallahu alaihi wasallam nígbà tí wọ́n ní sallallahu alaihi wasallam kúrò nílùú mọ́kà tán wọ́n wà nínú gáàrò yìí fún ọjọ́ mẹ́ta tí wọ́n ń retí abdullahi bin Urayqita ẹni tí ó mọ̀ wọn láti maka tí ó mọ̀ wọn lọ sí ìlú madina torí pé wọn ò àníkàlà sálà ìjáde rí abáfíìsì bí kò òun náà mọ̀ madina ẹnìkan bẹ tó yẹ pé ní òun mọ̀nà dáadáa oníṣòwò ní ọdẹ ni abdullahi bin Urayqita abdullahi lórúkọ rẹ̀ ń jẹ́ ìtàn àárí àkọọ́lẹ̀ kankan wípé ní ẹni yìí gba ìsìlámù àbẹ̀ǹgbà tí ń mú àwọn àníṣọ̀rọ̀ sálà ń lọ màdínà ìjọ náà lọ́hùn ti fẹ́ mùsùlùmí káàní àlàábí ni ọ̀rù ó wà lórí ẹ̀sìn àwọn ará maka ni yìí ti fi ṣe kù ẹ̀bọ̀ pọ̀tàníṣọ̀rọ̀ sálà àtàbákẹ́ ṣèdí wọ́n wọ́n ń ṣe àdéhùn pẹ̀lú ẹ̀ tó yóò mú àwọn àti ìlú maka wọ́n ìfẹ́ táwọn gbà fún kèfèrè ni kọ́lá kìí ṣe yahudi kìí ṣe júù kìí ṣe Jew kìí ṣe kìí ṣe yahudi kìí ṣe nasọ́rọ̀ àti kìí ṣe Jew kìí ṣe Christian ẹlẹ́bọ̀ pọ́ngbélé ẹgbẹ̀rún sáláńsì tàbí pẹ̀lú àìpé ní yóò mú àwọn dé ìlú maka wọ́n sì wọ́n sì tàbí òun bẹ́ẹ̀. tó nígbà tí wọ́n wà nínú gáàrù àwọn ará maka lẹ́yìn tí wọ́n ti tàbí òun pẹ̀lú ọkùnrin yìí tán náà tó jáde ńlé ìgbà náà làwọn ará maka mọ̀ yìí pé ní ànẹ́sọ̀lọ́ àtọ́lá àti ọ̀rẹ́ rẹ̀ abákẹ́ sèdè kan ti jáde nílùú mọ́ta wọ́n sì wọ́n bi àwọn adájúgba wọn káánà wọn káánà sọ fún wọn wípé anábì ti kó maka sallallahu alaihi wasallam àmọ́ kèé sí ìkú òní rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ maka wọ́n sì dálà wọn ó tọ́ka wọn wọ́n sì débẹ̀ ṣùgbọ́n subhanallahi alazim ẹni sáfẹ́ ní màáyà ọlọ́run ọba àlàkáṣọ́ ìròmọ̀ ayé tọ́lọ́wọ́n bá lò fún anabi musa iná ní máa kò mọ́ asán wà á rọ̀ sọ màáyà náà ń bẹ fún jùlọ ìlú fani sọlá àgbàlá tàbá pèsè dé ń bẹ ní àkọlẹ̀ yìí pé nàbá pèsè dé kò ká náà yẹ lẹ́tẹ̀pìtù máa ṣe ń lọ náà tọ́jú nípa dé gáàrú àbá dé kò ń wẹ̀yìn ní ẹ̀mẹ̀wá ẹ̀rù ń bà àbá pèsè dé ní kékeré pẹ́rù tán bá pa òun àbákò ṣègbè kò kó olóhùn kó fámìlì rẹ̀ nìbọn tí wọ́n bá pa àná sọ̀rọ̀ lọ́rùn sálẹ̀m ó mọ̀ tán nǹkan ọ̀rọ̀ mọ́ta ti ń tẹ́ náà nù. tó pàṣán wà nù mọ́ta àníṣòro sọ́lá wọ́n sọ fún àbákò rẹ̀ wípé ní máa dọ̀ nínú kàbí sinéyìn lọ́wọ́sá ilé tó wù mọ́ àbákò ṣègbè má bẹ̀rù àwọn méjì nìbọ̀tọ̀ ọlọ́run ọba ilé ẹ̀kẹ́ la tahzan inna Allaha ma'ana wọ́n má bẹ̀rù wọ́n fòyà wọ́n máa ń bẹ pẹ̀lú wa ìmọ̀-ẹ̀yà àkásọ̀ ọ̀nà ànínú ìtàn yìí tí ó sì ẹ̀ndì mà ní wípé àmánà àmánà tábá ní àmánà ní wípé níbi tá a fi àdéhùn sí kó má yẹ ẹ̀ ibi tá a kọ̀rọ̀ sí kó máa yẹ ẹni tá à ń wí yìí ìjọ náà lọ́wọ́ abdullahi bin ọ̀rẹ́ kẹ́ ìpínlẹ̀ pé pé ní ààrẹ kà lẹ́yìn inú ìtàn yìí orúkọ wàrádà máa ń nu nínú ìtàn sọ pé kékeré ni kò tó ń ti bẹ́ẹ̀ náà owó tí àwọn ará mọ́kà promise mi àtò náà kọ̀ mi àtò náà kọ̀ hundred heads of camels ọgọ́rùn-ún ràkúnmí fún ẹni tó bá mú àní sọ̀rọ̀ sọ́lá hàn bá wá lóko ní àbíláyè ọgọ́rùn-ún rà fún mi fún ẹni tó bá má bá fèsì dé kò wá lóko rẹ̀ ní àbíláyè rẹ̀ tí ó máa jẹ́ gbogbo wọn pátápátá wọn dá àjọ ni ni gbàrà má ti lówó tó ìgbà tó ní míyàtò náà kọ wọn nípa ẹnikẹ́ni tó bá mú wá lọ́lọ́dà nìkan yóò di yóò ní míyàtò náà kọ mọ́tà náà sì nàbí láti náà rẹ̀ ètò ń gbé ó sì gbọ́ wọ́n sùhánà láìláàdé owó òun á mú lójú ìrírí owó òun lójú òbí àbá ń rora àwọn àtàyè máa rò wípé ní níbo ni àwa mùsùlùmí bó lọ́wọ́ wá sí ajá sí lónìí torí pé lónìí yóò lójú mùsùlùmí tí wọ́n ṣerú àdéhùn bẹ́ẹ̀ fún tó wò ní mo lójú ọkọ àbílẹ̀ máa yẹ kí sáà nẹ́kì sọ̀rọ̀ sálọ́wọ́ nù wọ́n sọ pé ibi táwọn olè dúró sínú tó bá dijọ́ kẹta yóò wá bá wọn bẹ̀ ó mà kò sẹ́yìn ìdí kan máa lè bá àwọn adágbègbè àbí àwọn babaláwo àbí àwọn awòsànṣe kan wọ́n ti mà yóò di níjọ́ kẹta yóò lọ bẹ yóò kì í sanwó so àmánà nù àmánà tọ́lọ́run ní wípé ní ọlọ́run ní fáwọn iná arábẹ́ làmánà kan aláṣẹ́wọ́tò alárùbí fáàbẹ́ iná yà mílíọ̀nà wàhálà àlèkánù ìnà òkánà bàlúmán jahula wàlá bọ́lọ̀ tó rìn àwọn kólóso rìn àwọn ẹ̀dá ni àlárí kọ́lọ̀n kó sànù wa àmánà yìí tọ́lọ́run bá lè ní kí ó padà sáwùjọ wa ọ̀lẹ́ yóò dà gẹ́gẹ́ bí ọlọ́run sọ pé ni wà ń lẹ́wí takọ́ ọmọ àlàkọ̀rí kọ̀tún làkọ̀ iná ọmọ ànàwọ̀dà kọ̀ kódà a máa gbélé ayé ìrọ̀rùn kò sí ìyọ̀rọ̀ tọ́lọ̀ wọ̀ sí fún wa àmọ́ náà nìkan ọlọ́run ti ní ká fèèlì lọ́pọ̀lọpọ̀ قال المؤلف فهذه المعية الخاصة معية تانسة في خاصة يتمم بطلوية وإن تقتضي النصر والتعييد والحفظ والإعانة إن طلب طلب شيفون يا الله نكوي مدبلوري الله نكوي تلواتي يو يو يو yóò pè ìrànlọ́wọ́ ọlọ́run ọba wa tàyíìdù ọlọ́run ọba ìkúnlọ́wọ́ ọlọ́run mímọ̀ pẹ̀lú nítọ̀hún wàlẹ́ṣẹ́mùsọ ọlọ́run máa sọ ọlẹ́ àánà ọlọ́run máa wá ràn án lọ́wọ́ gbogbo ntọ́mọ ẹ̀dẹ́ nìyẹn nínú ayé kò fẹ́ẹ̀ tayọ mẹ́rẹ̀ẹ̀rin yìí kọ́lọ́n kó kún yàn kó ràn yàn lọ́wọ́ kó kún yàn nípa kó wá máa fi sẹ́ẹ̀ sọ al-amnu wal-khawfu wan-nasru gbogbo lójú kó sùn ilé màá yà مؤلف وانك بخلاف المعية المعية المذكورة في قوله تعالى ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كان المجادلة ما هي إليهم إقرأيكم ما هي عاما بوغون كما سيئنين أيه فتا فتا فتا لهم بامسي ما هي عاما ونعمان ويقول إني أوني وشي فلو ntànkpé ní ìrádàtúlọ́ subhanahu wa ta'ala irúfẹ́ ọlọ́run ta ló pín sí méjì ìrádàtún qadariyatun shar'iyya hada taltazim al-mahabba ẹlẹ́ẹ̀kejì ìrádàtún kauniyatun qadariyya sàkọ́kọ́ ìrádàtún shar'iyya diniya ẹlẹ́ẹ̀kejì ìrádàtún kauniyatun qadariyya irúfẹ́ ọlọ́run ọba sọ pé ní ọlọ́run ọba ó fẹ́ ó sì rẹ̀ ó sì pàṣẹ rẹ̀ ní pé ọlọ́run ọba fẹ́ kí mo mọ̀ ní ká máa kírun ó pa ẹ̀rùn láti fi ká ọlọ́run sì ká kírun ìrádà tó ń ṣẹlẹ̀ ẹ̀yà tó nù ilé ìjàpẹ̀ tẹ́lifíìmù màhábà ọlọ́run ọba fẹ́ ó sì pàṣẹ rẹ̀ wàhámà ìrádà tó ń kàwé pẹ́pẹ́ ní káwọnù ni yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ ìyàn pé yìí ń bẹ nu hadithu Abdullah bin Mas'ud radiyallahu ta'ala anhu pẹ́pẹ́ ní nígbà tọ́lọ́wọ́n bá ti ṣe gbogbo ẹnì kọ̀ọ̀kan láti inú ìyá rẹ̀ nígbà tó ti di ọmọ ọdún oṣù mẹ́rin àtọ́jú mẹ́wàá gbogbo ohun tí ó jẹ́ ọlọ́run ti kọ́ ìrádá tó ṣẹlẹ̀ kàwọn yẹn tó padà rí yà ń bẹnu eléyìí eléyìí gbogbo ẹni tí bá ń hó wàá bú ìwà bú rẹ̀ la yakhruju an iradatillahi al-kawniyya kò kúrò nínú irúfẹ́ ọlọ́run ọba ní orí bó ti yẹ pé bọ́lọ̀ ti dáadáa máa rẹ̀ nù kawniyya kò sì ní òun ti rí pé ní ọlọ́run ọba pàṣẹ tó kọ́ la inna Allah la ya'muru bil fahsha yẹ pàṣẹ àbúrú o àmọ́ ṣé nbẹ́nu àkọọ́lẹ̀ náà nbẹ́nu àkọọ́lẹ̀ ìjọba ìgbàjọ ní ìpè ọ̀rọ̀ àkọọ́lẹ̀ ọ̀rọ̀ kọtẹ́ pé ní ó wà very very complicated àfi ká má tayọ násù tí nbẹ́nu wájú wa èyí gbọ́dọ̀ tayọ násù ní ìbá ti tayọ násù ó láì pé èsì ń tàn wọ́n sí mọ́ ọlọ́run ní pé gbogbo tí ń bẹ láyé látòkè délẹ̀ nǹkan tán ò ní ìṣẹ̀lẹ̀ kó sẹ́yìn ọlọ́run ọba náà kọ́kọ́ olùsọ̀lẹ̀ kó sẹ́yìn ọlọ́run ọba pápẹ́ dáadáa ní àpè ní àásàfíkẹ́ sọ́dọ̀ ọlọ́run ọba pápẹ́ àgbòrú bá ní àníṣẹ́ àfíkẹ́ sọ́dọ̀ ọlọ́run ọba o wípé ní àníṣọ̀rọ̀ sáà sọ wípé ní alkhairu kulluhu ilayka wàṣàrò laysa yunsabu ilayka gbogbo tí ń jẹ́ dáadáa tó bá ṣẹlẹ̀ àásàfíkẹ́ sọ́dọ̀ ọlọ́run ọba bí kejì bá ṣẹlẹ̀ àníṣọ̀rọ̀ sọ́dọ̀ ọlọ́run ọba òun wáyé pé ní ìṣẹ̀lẹ̀ wà ní láàdìrí àṣàrún orí dàbí mọ́nfìl arúbì am àrọ́dà ìhẹ́m rọ́bù hàn ọ̀ṣàgbà wípé ànábì ọlọ́run ọba olùládàjì pẹ̀lú ọlọ́run ọba ń bẹ̀ gbàtí ń pè mọ̀ wípé àti àwa mọ̀ ń tọ́lọ́ àmà wà ní láàdìrí èmi ò mọ́ o kò tẹ̀ wá yóò yé mi mọ́ àṣàrún orí dàbí mọ́nfìl arúbì tí aburú ni wọ́n wá gbèrò àwọn ará alẹ̀ ni a rí pé indefinite verb ló wà níbi wọn verb tí wọn ò dákọ subject ta ló ṣe àkọlọ́ọ̀bá náà ló ṣe nípa pé nínú ládàbí ni pé a ní ṣàfihàn aburú lọ sọ́dọ̀ ọlọ́run ọba pàgbà tó di ó ní am àrọ́ dàbí him rọ́bù hom ọ̀sàdà àbọ́lọ́run ọba gbèrò dáadáa rẹ̀ wọ́n ni mọ̀ ń méjèèjì ti um, mu'alif wa ni wípé ẹ̀rí màáyà àmà yìí fàyínà hàrí màáyà tàkítàdì àìlmàhó wàtìláhó wàmúrọ̀ kọ́bátàhó lè àmàlè eléyìí tí wọ́n ní wípé ọlọ́run ọba mọ̀ sí nǹkan kan ò sì ní ṣẹlẹ̀ àfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba olóni káónù olóni gbogbo àti sẹ́wọ̀n méjèèjì àtìlẹ̀ méjèèjì ọlọ́run ọba lónìí wàlárúbù jẹ̀mí àn ọ̀bùsọ̀tò oyè ọmọ ìṣẹ̀yà gbogbo ìbò tí pọ̀tọ́ wọn náà ní pé bèbè ìkàkọ́ ọlọ́run ọba ló wà nǹkan kan ò lè jáde kó ń bẹ àti olùmọ̀sán ọlọ́run ọba àmọ́ aburú ọlọ́run pàṣẹ rẹ̀ àmọ́ tó bá ṣẹlẹ̀ ńlẹ̀ olùmọ̀sán ọlọ́run ọba àmọ́ dáadáa ọlọ́run ọba mà sí ó sì pàṣẹ ó sì pàṣẹ gbólóhùn àná sọ̀rọ̀ sọ̀rọ̀ pé ní ta'arrafa ila Allahi fi rafa ya'rifuka fi shidda ká mọ ọlọ́run ọba nígbà tára bá dẹ̀ wá ọlọ́run ọba náà yóò mọ ẹnì kọ̀ọ̀kan nígbà tí ara bá àtọ́bá lásìkò òmìnira eléyìí ò ní àbá ṣe pín màáyá ọlọ́run ọba tí ó sí méjì òun náà òun náà pín sí méjì máa rí bá tù العبد لربه نوعان معرفة عامة ومعرفة خاصة معرفة ni ọlọ́run ọba mi ẹnikálukọ náà ló máa yí pé ní gbogbo àti kèfèrí mẹ́ta ẹ̀rìkọ́lẹ̀ ọlọ́run tó náà nìkan yí pé ní wọ́n bá bí àwọn aláàmọ́kànjọ́ náà lọ́hùn ìmọ̀ ní kọ́lọ́kọ̀ sọmọ́wáṣọ àrọ̀bọ̀ rẹ̀ kúrú nà lọ́ọ̀ láàbí wọn pé ta ló dá lé wọn lọ lọ́hùn ta ló dá sọ́mà ọlọ́run ọba àmì rọ́jù ọlọ́run àmì ṣẹwà ọlọ́run gbogbo eré ni wọ́n mọ̀ pátápátá àmọ́ wà tó di bí pé ní ẹ má sin gbogbo àwọn áálí àyíyí mọ́ ọlọ́run ọba nìkan ni ẹ sìn kí ni wọ́n wí wọ́n ní pé ní àjá àlú áálí àtàn ìlà àwọn ara ọ̀fẹ́ ni wọ́n dàbí bá àwọn áálí àtàwọn sọ wípé wọn ò tí ì tó àwọn èkì tó bùkátà àwọn gbọ́ táwọn ọba wọn fi fún jẹ́ ká pọ̀ sí ilé wa ni káwọn padà sí ọlọ́run bá kan tó kó wọ́n la táyé wọn tẹ̀fẹ́lẹ́ ìwọ̀n àti gbà pọ́yọ́ ọlọ́run ló dá gbogbo ìfún yìí tá tá fi ń bọ tá fi ń bọ tá ń bọ ọmọ àpọ́lọ́run ló dá márífà káàtọ̀ sí fún wọn òun náà làwọn àfáàmù sọ táwọn sọ nípa tàwọ̀hídù rẹ̀ pé ní tàwọ̀hídù pín sí mẹ́ta tàwọ̀hídù àròbòbíyà توحيد الأسماء والصفات وتوحيد الألوهية وفيه الخصومة ìṣe ọlọ́run ọba lọ́kan àwọn afáàfin sí mẹ́ta ìṣe ọlọ́run ọba lọ́kan pẹ̀lú iṣẹ́ ọlọ́run ìṣe ọlọ́run ọba fúnra rẹ̀ ká ṣe é lọ́kan pẹ̀lú iṣẹ́ ń ṣe ta pé ta ló dáyé ọlọ́run ni ta ni ń rọ̀jò ọlọ́run ni ta ni ń ṣe wá ọlọ́run ni tàwíìdù rògbòbíyà ni ìṣàfihàn lẹ wípé gbogbo káwọnù yìí ọlọ́run ọba ló dáa àfihàn lọ ọlọ́run ọba ni wọ́n ẹnìkan kan ò sì kún lọ́wọ́ lórí ẹ̀ àtàtì hàn yìí nù. ẹlẹ́ẹ̀kejì tàwíìdù lọ́rùn sí àtìmáyé wọ́n kágbà wípé ní ọlọ́run ọba ní àwọn orúkọ wọ́n lè láyé olùsọ́sínà fáàdì ọ̀hún òbí àá ọlọ́run ní àwọn orúkọ tó rẹwà kí ni ọlọ́run kàkàbí ṣe ọlọ́run kàkàbí ṣe òun ni sábà ń ṣàdúrà àwọn afáà ní pé bàbá bá ti máa lo orúkọ ọlọ́run bá kọ̀ọ̀kan níbàámu sí ìtumọ̀ kọ̀ọ̀kan orúkọ kọ̀ọ̀kan ló ní tó bá mu sí àwọn orúkọ ọ̀kan bàtà ẹ pé ní lílò rẹ̀ fún nǹkan kan ẹ pé ìfẹ́ nìkan kan ò ká àpọ̀ ọlọ́run bá nìkan òun náà nìkan nínú ẹ̀ ní alùwàhábù wà ìfà àbáwọn rẹ̀ pé ní tíyàn bá ń wá ọmọ ní orúkọ ọlọ́run tó máa fi ń wá ọmọ alùwàhábù ni ìpètà báwo gbogbo inú àlùkùránì ní àti súnà gbogbo àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n ń wọ ọmọ pátápátá kò tán bá bẹ̀rẹ̀ wọn lè ní Allahumma la tadharni fardan innaka anta khairul warithin innaka antal hab hab hab innaka antal wahhab nkeka ẹnìkan kan ò ká àfọlọ́n alwahabu ẹni tí ń wá arísìkí àrọ̀zá ẹ̀wà ń bẹ ẹni tí ń wá ipò almoliku àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn orúkọ ọlọ́run bá ń sin lọ́nà walillahi al-asmaul husna fad'uhu biha kálò àgbọ̀dọ̀ wá tó ń lò lọ́nà míì kama pé yẹn tó ń bá àdínú iná lẹ́sẹ̀ náà ìlẹ̀kẹ́ dúnà sí àtìmáì àwọn tí wọ́n ń ṣe ìlàrí yìí ni pé ní àwọn tí wọ́n ń kó lórí ọ̀nà ọlọ́run ọba látàrọ orúkọ rẹ̀ ọ̀nà tí wọ́n gbà lè kó lójú ọ̀nà ọlọ́run ni pé ní kí ẹ̀mọ́ lórúkọ ọlọ́run lọ́nà tí ò tọ́ Allahu wal ismul azam lábẹ́bí dàlálà òun lórúkọ ọlọ́run tó ga jù gbogbo orúkọ tó kù pátápátápátápátápátá wọ́n ń ṣe orísun fún lábẹ́bí dàlálà lẹ́bù jàlálà lóga jù kò sí nǹkan ya Allah ya Allah ya Allah a máa bá a ní pé èèyàn gbọ́dọ̀ máa wá pé orúkọ ọlọ́run ọba lásán láì láì béèrè kankan tí wá ya Allah ya ọlọ́run ba béèrè nkan lẹ́yìn rẹ̀ ya Wàhábù béèrè nǹkan ya Allah ya Allah ya wa tí o kọ̀ọ̀kan kan sí láàyè àyè ó jagun pé a ah, kíní kíní dààmú rẹ̀ tọ́n tó ọkùnrin tó bá ń béèrè kọ̀ọ̀kọ́ béèrè àbí bẹ́ẹ̀ kọ́ ni bẹ́ẹ̀ náà ni orúkọ ọlọ́run ọba náà so kí ni kàmọ́ wá dákọ̀ láì béèrè so lára ìlhàdù ni àbí kéèyàn máa ṣọ́ọ̀tì orúkọ ọlọ́run àlọ́wù kí wọ́n á ní pé kí wọ́n kà pè ní hú àpò ti já alifu ó ti já láàmù ó ti já láàmù fúra ẹnu láti ara tó kù mbẹ náà pé ní huu huu huu huu huu kò fẹ́ tí ń wó tí ń wó ọ́sà orúkọ rẹ̀ tí ń wó pè bí ète jẹ́ tó ní sínú rẹ̀ ó dùn tó ní kókó ní pé tàwéjọ ẹlẹ́ẹ̀kejì tàwéjọ méjèèjì yìí wá ní gbìyànjú bá ní kò sí sọ́jú mọ́mìnì àti kó ní ẹlẹ́ẹ̀kẹta òun náà ni tàwọ̀hídù alòlòmíyà àwọn àfa àwọn sọ pé ní òfin yìí alòkòsóma ìbẹ̀rù gangan gangan ni ìjà tí máa ń wáyé láàrin gbogbo àwọn ànábì ọlọ́run àtàwọn ọjọ́ wọn àwọn ará maka kò ní nǹkan tán bá sáńgbó ìkọ̀tà náà di sọlọ́wọ́ àwọn àṣálà ń parí pé ní ó ní ká máa tó gbogbo ìrọ̀tọ́ pọ̀ mọ́ ká máa pọ̀ ọlọ́run bá nìkan pọ̀tún bàtọ́ di peter wọ́n ní ìdúró òrògbò bíyà wọ́n wẹ́lkọ́mù rẹ̀ àbí wọ́n ti fásitì wọ́n wẹ́lkọ́mù báàbù rẹ̀ wọn wẹ́lkọ̀mù wọn àwọn ọ̀pọ̀lọpọ̀ nu wọn náà but at least wọ́n sàmà yìí pé náà àwọn orúkọ ọlọ́run ọba gẹ́gẹ́ bí abdullahi bàbá ní sàlàsàlà abdullahi ní jẹ́ but kì í ṣe mùsùlùmí ẹni tá a kọ ní ìsinmi fóònù ló máa ní sàlàsàlà ń lọ náà fóònù náà ṣe mùsùlùmí so rí màáyà ọlọ́run ọba tí sáǹsọ́kè wípé káàrí fóònù lọ́ha nígbà tára bá ń bẹ̀ wá ọlọ́run ọba náà yóò mọ ẹnìkan kan nígbà tí tára bá tó bá ní wá làábà lọ wípé ní báàbà pé ọlọ́run ọba náà bó la ṣe ń pe ọlọ́run tó àna títà òhídù òfin ìpinnu àwọn abáwọn wípé ní bíyàn bá ní mẹ́tẹ̀ẹ̀ta yìí olùwíyà ọlọ́run ni kó pé rògbòbíyà ọlọ́run ni kó pé ẹ̀fọ́n ọ̀tọ́ọ̀tọ̀ ọlọ́run ni kó pé pẹ̀lú ògo ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ yìí màáyí ọlọ́run ọba tó jẹ́ ti ẹ̀ta tí mo wà fún ìrìn láì sàálà tó yá ká ká dó báyìí torí àsìkò ìrìnpípé ti china ò ti ó ti wọlé aláyé pé níwẹ̀ àpapẹ́ díẹ̀ sí ká tó bẹ̀rẹ̀ yá ká pè wọ́n àdìgbò. aago eight kìlò báyìí ṣe bóyá ká pọ́ọ̀tù níbi ká fi tí kwẹ́sàn bá wà tó wà ní ká fi tí ìṣàyè. aago mẹ́jọ ti lù eight kìlò. aago yóò kọ̀rẹ́. ó kọ̀rẹ́ àmì two minutes just five minutes. sátọ̀dẹ̀ èèyàn lè gbà wà nílé èèyàn gbà wà tó ajẹ́ kéèyàn lè gbà wà ní ẹ̀jẹ̀ torí wo ilé ìlà ẹ̀ pé pé àwọn olóòmù àwọn ìbọn sí sátọ̀dẹ̀ báyìí báwo ni oṣù máa ń àjẹgbọ̀ yàtọ̀ sí yẹn káfí ní pé àwọn ìlú ilẹ̀ wọn fẹ́ gbà ní ọjọ́ sátọ̀dẹ̀ kí ni ẹ̀sùn lọ́yà wà lórí àwọn sátọ̀dẹ̀ àti ọjọ́ jùmọ̀ torí àwọn àpáàkọ̀ ń kọ bí wípé nígbà tí ó gbé haram ni tí ẹ̀yọ́ bá òkìkí ọ̀rọ̀ yẹn ní ọjọ́ sátọ̀dẹ̀. bismillahir rahmanir rahim aláwọ̀ sàn-ín lẹ́sàn-án rí àwẹ̀ ọjọ́ sátọ̀dẹ̀ gbígba àwẹ̀ ọjọ́ sátọ̀dẹ̀ oríṣiríṣi àdísù ló wà níbẹ̀ lẹ́sàárì bíi hadithu mẹ́ta hadithu abdullahi bin busuf olófẹ́ jẹ́ èyí tí àwọn àáfàá sọ̀rọ̀ lé lórí púpọ̀ nínú hadithi yìí àmẹ́sọ̀lọ́rọ̀ sálọ̀ sọ pé ní la yasumanna ahadukum sabt illa fi maftaratu alaykum ah, wa in lam yajid ahadukum illa قبض أو قطعة من السواك فليمهده حديث ni pé ìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ wípé ní a gbọ́dọ̀ gba ààwẹ̀ ọjọ́ sátọ̀dé náà Ànábì sallallahu alaihi wasallam à ń fi àmì yẹ́wómi sàbìtì kí ká má gbà ọjọ́ sátọ̀dé àyàfi tápé ní ó bá bọ́ sí èyí tọ́lọ́ ọba ṣe ní ọ̀ràn yẹn léwa lórí ibi yìí pé àrẹ́bí tó wà lọ́tọ́jú ni pé ibi tí ẹ gbọ́dọ̀ gbá tó tó tó kápá dí ibi pé ẹnì kọ̀ọ̀kan tí bá ti ẹ̀ ń gbà kó make sure wípé òun já kó sì jẹ́ káwọn yẹn máa kó òun já kọ́ra bá yẹ pé ní dèédé pákó ló bá rí tí ó sì jẹ tí ó rajà tí ó jẹ tí ó sì gbèlè láti mọ̀ wípé ní òun ọ̀gbà ẹ̀wẹ̀ mọ́ àdéhùn mọ́mọ́ ahmad rọ̀ wá rẹ̀ Abu Dawud náà rọ̀ wá rẹ̀ àtàwọn míì náà ìgbà tí mọ́mọ́ Abu Dawud tó rọ̀ wá àdéhùn gbà wá kọ́mẹ́ntì tẹ̀lé wípé ní àdéhùn pé mọ̀nsókò ni mọ̀nsókò ni pé nǹkan tí àdéhùn míì ti wá lẹ́yìn rẹ̀ ó ti rìpíìlì rẹ̀ tó ti tó jọ paárẹ́ náà rí pé ní ìsánẹ́tì sọ́lá máa wí ní àlè lòó máa a rí àdínkù míì ká tó sọ ọ̀rọ̀ àwọn àfáà ní kókóró lórí àdínkù a rí àdínkù míì náà a rí àbíkákọ́sọ nígbà tá a wá sọ̀rọ̀ kí ni ìhà táwọn àfáà kọ́ fàdínkù káyọ̀sẹ̀ wá sọ láti máa sàwọn àdínkù mi tó tún ìdá tó sọ̀kọ́ tàbí tó àgẹ́ǹsì rẹ̀ àwọn àfáà wá wọ́n wá lórí àdínkù láti ìgbà tó ti pẹ́ òun náà ni khilafu fíkí ni pé àgbọ́yé àwọn àfa lórí àdéhùn ó pin láti ìgbà tó ti pẹ́ látàrí àwọn ìmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin gan-an ọ̀rọ̀ mẹ́ta náà ló wà níbẹ̀ a rí nú àwọn àfa àta ni pé haramu ni pé èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ pọ̀ wájú sátọ̀dé àyàfi ìtọ́ pé ní ọ̀ràn àyàn bá ní gẹ́gẹ́ bí Ramadan ní àwọn ẹ̀ńtá wíwà ni, mazhabu Abu Hanifa Imam Shafi'i àti Imam Ahmad wà ọ̀tún náà àwọn hànábílà tún wà ákájọ àwọn kan nípa pé èèwọ̀ ni ẹlẹ́ẹ̀kejì àwọn bá ní eh, pé ní yukra pèmàtòrò ni pé ilé pé ìwọ ni bọ̀ kò dáa tó kéèyàn ó gbà هو الذي عليه المذهب عند المالكية والحنفية ìwà ìlọ́dà àwọn ànábà yẹ pé màkúrò wò á ti rí àbáyé pé ní kò sí láìsí ẹ̀mí pé kéèyàn gbà wọ́n sátọ̀dé halalu ni mubahu ni fanbele wọ́n wá riwaya fún dàmú mọ́mú riwaya ni ẹ̀gbà wà látọ̀ dàmú kini. Ati bina lori bìnà lórí kọ́wọ́lì mọ́mú alhafiz eh, abi dawud sọ pé ní mansukh ni jẹ́ pé ní lọ́dọ̀ halalu ni sọ̀rọ̀ mẹ́ta tó máa fà sọ lórí ẹ̀mí àwọn ẹ̀ pé àìwọ̀ ni ló kìí ṣe ìwọ̀ kò kàn dáa tó ni ló ó ti dáa létàlétà àwọn tọ́ka wáyé pé ní bóyá kásẹ̀ tó ń kásẹ̀ àti àwọn àdìsó wá lẹ́yìn ilé ìtura àdìsó mi wá lẹ́yìn ilé ìtura wípé ní kíyìn gbà wẹ̀ sábìsì pé kódà ó tọ́ pé kódà tó nà ní. àdìsó ọmọnà jùwèríyà ọ̀kan lára àwọn ọmọ àìsàn mi nínú ọ̀dọ́ ọlọ́ta aláàníyà ó ní pé àdìsó lọ́tọ́ lọ́wọ́ lé lọ́kàn òun sì ń gbà wẹ̀ níjọ́ jímà níjọ́ jímà bọ́nà níbi wá bí wípé ní tó ń gbààwẹ̀ lánàá òun ní rárá tó ń sì láàrin àti gbààwẹ̀ lọ́la òun ní rárá anábì ní pé ethan afsiri lè jáwẹ̀ rẹ̀ kò tó túmọ̀ sí pé gbígbá gbígbá ààrùn ọjọ́ jimá gbàgán yíyún ìwọ tiẹ̀ kò sí ìméjì ń bẹ èèyàn gbọ́dọ̀ dá ààrùn ọjọ́ jimá gbà láì méjì káfàlà tó yùn láì ní ìdí pẹ̀lú hadithu ìyáńláwa ju ìríyà ó sànù Bukhari àti Muslim ẹsẹ̀ rẹ̀ rìnlẹ̀ ju hadithu takọ́kọ́dá kọlọ̀ so tabari láti wípé nínú hadithu anẹ́sọ̀tàlá ń bi ìyáńláwa ju ìríyà kò tó gbàwẹ̀ lánàá ní rárá tí ó ti gbà lọ́la ní rárá ń jò lọ́la ti sátọ̀dé ni tó túmọ̀ sí wípé gbígbà àwẹ̀ sátọ̀dé yìí ṣe wọ̀ mọ́nù pẹ̀lú hadithu a lè a ti ní nǹkan àmì tó kún tó fi yọ kúrò nínú hadith àkọ́kọ́ ní pé jimá ti ni pé a máa gbọ́ yé ń bẹ̀ yìí pé èyí tí ò dánú sátọ̀dé lẹ́yìn sáà yọ ọ̀ràn yẹn kú kò ní pé kéèyàn ó dáa gbà láì tíjọ́ mi fún pé tí a bá tí a bá gba jimá àti sátọ̀dé kò sí láì fi ń bẹ̀ ọ̀ sátọ̀dé àti a máa gbọ́ yìí nù àbí ọ̀rọ̀ míì ní wípé ní tó ń bẹ̀rẹ̀ nú hadith míì ọmọ sálámà tí wọ́n bẹ ìyàlá ọmọ sálámà yìí pé ní ọjọ́ wò lànà máa ń gbá sí ń gbàwẹ̀ jù oníjọ sátọ̀dì àti sànńdé sátọ̀dì torípọ́jì àwọn Yahudi ni sànńdé ìjọ àwọn Nasara ni anábì ni pé òun sì máa ń fẹ́ sallallahu alaihi wasallam fóun ó gbọ́ àgéǹtì wọn sátọ̀dì àti sànńdé ẹ̀rí pàṣẹ rẹ̀ nù tẹwárí hadithu tó wọ́n múna jùwẹ̀ríyà òun lẹ́sẹ̀lẹ̀ ju gbogbo wọn lọ hadithu tá a dákọ̀ tó mú sálámà yìí àti ti hadithu àkọ́kọ́ gbẹ́ni kámẹ́gbẹ́ ọ̀yọ́ sátọ̀ dé tó bákà ní gírèdì wọn wọn ò dúra wọn lọ. ibẹ̀ làwọn àbá àti wá wáyé pé yóò wá ní ìdí tí káwọ̀ yìí sí àwọn hadithu yìí àwa rí àwọn àtúbọ̀rẹ́ pé ní ilẹ̀ sọ̀rọ̀ tún àlẹ́ yìí ntí ọlọ́run bá ti rí wọ̀ fún wa kí ni àkọ́kọ́ náà rọ̀mọ̀bọ́n wà nù àwọn nǹkan àmì náà tó fẹ́ pé ní ó lè di ọ̀ràn yàn látara wípé ọmọ ẹ̀dẹ́ ènìyàn sọ ọ́ di ọ̀ràn yàn fúnra rẹ̀ tí sẹ́rí àtọ́kọ́ ọ̀tẹ̀ lórí ẹ̀ gẹ́gẹ́ bí názírù tí yẹn ó tẹ̀lé rí nípìnlẹ̀ èèwọ̀ ni mo mú ní ètèlé rí sí ọlọ́run ọba ilé sàánú mi tí nǹkan ń wáyé sọ́lọ́ ní kó tẹ̀mí lọ́wọ́ yìí gba àwẹ̀ mẹ́ta fún ọlọ́run ọba èèwọ̀ nìyí kéèyàn ó má tẹ̀lé fọ́lọ̀ torí pé ní iná máa yọ sáárà jù bí nílbàáyé máa tàdé ọ̀ma tẹ̀lé rí ọ̀nà kan tí wọ́n fi ń gba nǹkan lọ́wọ́ àwọn ni ọlọ́run ti fi àwọn. àmọ́ àmọ́ béèyàn bá wà lè ṣe ìdérí ó ti di ọ̀ràn yẹn kó mu sẹ́ ó ti di ọ̀ràn yẹn kó mu sẹ́ ìyàtọ̀ láàrin ẹ̀ nípìnlẹ̀ èèwọ̀ ni ọ̀tí yẹn báyìí lè ṣe ó ti di ọ̀ràn yẹn tọ́ káwárí tó tẹ̀lé rí fún ọgbà ẹ̀mẹ́ta tí ọ̀kan náà ẹ̀mẹ́ta ń kọ́ wá bọ́ sínú ìtàkàdé bá sínú rẹ̀ yóò gbà èkó lè lọ́nà yẹn. bẹ́ẹ̀ náà ni ọ̀dọ́ sísàgbèsè àwẹ̀ àwẹ̀ rọ̀mọ̀bọ́n kí ẹ̀rẹ́ sàgbèsè rọ̀mọ̀bọ́n tó kó sì fẹ́ gbàǹdì sátọ̀dé láti sátọ̀dé ló bá rọ̀ ọlọ́run sátọ̀dé ní lọ́bi sábà pèjúwe fún ẹ̀sìn sátọ̀dé àǹkan lè mọ́ fẹ́ fi gbà àti sátọ̀dé nìkan àwọn àfáàní pélé yìí náà àáyọ̀ fún bẹ́ẹ̀ òkú náà ti wà nínú àdéhùn pé ní ilá náà sọ̀rọ̀ sọ̀ àlékún ìtọ́lọ̀ ti léwọ̀ fún fún wa àwọn yìí ń fún bẹ́ẹ̀. àlàyé ìgbà ni wípé àátún yọ àátún yọ wípé kéèyàn ó dá sáptic nìkan gbà yọ sápẹ̀tì nìkan kéèyàn ó dá gbà àáyọ̀ fún o pẹ̀lú àdéhùn mìíràn ju wẹ̀líyà dáagbọ́ yín pé tó túmọ̀ sí pé ní èyí tó jẹ́ ìwọ̀ ní wípé èèyàn gbọ́dọ̀ dá ọjọ́ jímọ̀ bákan náà sì ni èèyàn gbọ́dọ̀ dá ọjọ́ sápìgbà tí màá gbọ́ yé nínú rẹ̀ pàtàkì wo àdìsò tí ó mú sálámà náà tó ní pé ní àwọn ọjọ́ tani sàlámà ń gbà wẹ̀ sátọ̀dé wà níbẹ̀ àrí pé tó then àwọn èèyàn tẹ̀sán àtọ́ wípé ní àdìsò tàkọ́kọ́ nǹkan náà tó ní ká má gbà wẹ̀ ọjọ́ sátọ̀dé oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn sọ lórí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn látọ̀dọ̀ ìmáàmù látọ̀rí ìmáàmù az Muhammad bin Shihab az-Zuhri títí obìnrin ìmáàmù Málìkì ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà sọ pé ní àdìsù yìí ìmọ̀ ṣáàzù ṣáàzù ní pé ní àdìsù yìí pé àmàyé pé lóòótọ́ ó lẹ́sẹ̀ ńlẹ̀ but ó tako àdìsù míì tó lẹ́sẹ̀ ńlẹ̀ jù ú lọ and principle àwọn aládùúgbò ni pé tabatẹ̀lẹ́ bí àdìsù ṣáàzù so èyí tó fẹsẹ̀ rìnlẹ̀ jù lọ yóò fífi rẹ̀ a rí ní àwọn àkàtúntò wípé ní mọ̀tọ́rìbù ni ìsọ̀rọ̀bù ni wípé ọ̀rọ̀ rẹ̀ ò lójú kan so láì tẹ̀rí bẹ́ẹ̀ náà lálọ́dà wọn láti ìsì àdéhùn ànígbà gẹ́gẹ́ bí ẹ̀rí bá mọ́mù máàlì ibrahim ramata wá sí àmọ́mù máàlì mọ́mù ẹ̀dárò eh, lè jẹra nígbà wọn bí mọ́mù ní pé ní ó wà kẹ́rẹ́bù pé ẹ̀rọ eh, ni kò hátọ́wò ni mọ́mù máàlì kùnà fàhùwà man huwa fi ilm al-hadith tó bá kọ̀ràn hadith òní tí kí o lè so ní kúkúrú ni wípé torí àsìkò ni wípé èyí tó kéré jù tó kéré jù lọ́sọ̀ wípé àmì èyí tó tóbi jù wípé gbígbà rẹ̀ ká tọ́jú ìpè ṣe àrámù pàtẹ́ ẹni tó fẹ́ tó fẹ́ sọ́ǹgì jù nínú ágúmẹ́ǹtì òun ni sẹ́kù wa Muhammadu Nasiru Al-Albani rahimahullah matan wa ta àwọn ẹni sáǹdì wọn olùgbà wọn gbà yí pé ní haramu pọ́nbélé gẹ́gẹ́ bí ìgbọ́dọ̀ ti zina gẹ́gẹ́ bẹ́ẹ̀ lè ìgbọ́dọ̀ bàbá sátọ̀dé ọ̀dọ̀ sẹ́kọ̀ Albani rahimah ọlọ́mọ tàn wáyà tẹ́ ọ̀tọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn àfáà tó kù láti ìgbà tó ti pẹ́ àti títí sí gbogbo àwọn àfáà wa ṣéèkì mbáàzì ni ṣéèkì ẹ̀ẹ́dùnà tẹ̀mí ni ṣéèkì àbáàdì ni àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wa lónìí ìdájọ́ lórí ni pé ní kò sí láì sí mẹ́kẹ́yìn ó gbà á ààwẹ̀ sátọ̀dé tó pẹ̀lú ọ̀gọ́rẹ́ yìí tó fún ẹni pé sátọ̀dé lè túnbọ̀ yìí pẹ̀lú ìrìn náà ìgbàlá ọjọ́ àràpá sátọ̀dé ní ọ̀bọ̀ sí àwa sábà wà ní maka àfáwọn onígbàwẹ̀ fún wọn àmọ́ àwa tá a wà nílé àgbà ààwẹ̀ ìjọ àràpá wọn ẹni tó lọ́nà bá fún ní ọ̀ǹda kó gba júmọ̀ àti ìjọ àràpá sátọ̀dé gbá aláìsí ẹni tí ò bá sì fún yọ̀ǹda bẹ́ẹ̀ báyìí pé fún àwọn ẹ̀rí tá a ti sọ̀hún àti fún ànádá ẹ̀rí míì ní àwọn àlàyé náà fáfọ́ yìí pé ní ààwẹ̀ tí ò bá nídìí pé kí ẹ máa máa yìí pé ní òun fẹ́ máa máa gbà ààwẹ̀ lásán tí ò nídìí kí kọ́ mọ́gbà yìí fáfọ̀dé ara ọ̀rọ̀ táwọn afáfún sọ pé ìyíkéyìí ààwẹ̀ tó bá nídìí tó ní reason gẹ́gẹ́ bí ọmọ aráfà nísìn ó ní reason pé kò sí láì kí kéyìn ó gba èrò ààwẹ̀ bẹ́ẹ̀ tó lára ṣé bàbá máa ń já ààrùn ìjọ sáfẹ̀dì and sunday eh, sorry ìjọ sáfẹ̀dì nínú Ramadan tí wọ́n ní rárá ní wọ́n ní ẹ̀rí torí pé ilé wọn fàtà ọ̀dọ̀ ọ̀la àrùn náà tó kàrí kàrí ọ̀dọ̀ ni lèyí tó ní kókó ní wípé kọ́lọ́n kó ṣe rọrùn fún wa tábìsì kọ́lọ́n kó jáde gbà náà lọ tó àti oníkálukú gba àwẹ̀ yẹ́wò máa àárọ̀ fà níjọ́ náà kọ́lọ́n kó wọlé àkànṣe rẹ̀ kó gbà ní ẹ̀sìn fún wa kọ́lọ́n kó ṣe fún wọn ní rọrùn fún الله تعالى أعلم بالصواب وصلى الله وسلم على نبينا محمد وعلى آله